ó ní bínú ò ṣe nǹkan fún ní sùúrù ní bàbá wa àgbà tó ní sùúrù ń gbogbo ló ní díá fún ọ̀run àti nọ́ọ̀rẹ́ ìfẹ́ ìyà tí sàrẹ̀ mọ olúwo ìjẹ́ ìyà kan ìyà kan tí Ọ̀rúnmìlà jẹ níwò ni à ń pè níyàwó. ó dáná ó gbé eh, kòkò kaná ó ní kó kòkùtà sí i ó bomi sí i ó ní kó máa koná mọ́. bàbá mi bò ó ní máa jiná àwọn kan máa sọ pé dín ó ní ọ́ ní ẹ̀ pa ọjà yìí ó ní máa jiná tó o bá lóko òun ó rí pé òkùtà òun jiná tó o bá ṣe sùúrù ní bá ṣe. a tún lè sọ nípa àwọn ẹ̀kọ́ tí Ifá máa ń kọ́ àwa torí ni àwọn bàbá wa ni wọ́n ń lò nígbà ìwáṣẹ̀ èyí tí àwọn kìrìsìtẹ́nì táwọn ń pè bíbélì táwọn muslim táwọn ń lò bíi kùránì ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀nà Ifá ó ti wà tipẹ́tipẹ́ síwájú àwọn méjèèjì wọ̀nyí èyí ni wọ́n ń lò bí akójàntàn fi ń tọra wọn sọ́nà ní àwùjọ náà wọ́n fi kọ́yàn nínú Ifá kan wọ́n sọ fún wa pé ká máa ní sùúrù ká sì má jẹ́ inú wọ́n ó le ká má jẹ́ kí inú ó le kí sùúrù ó sì má já wa bí sùúrù bá wà pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe ní ayé yóò lè máa ṣe nǹkan ìbọ́ mọ́ èèyàn lọ́wọ́ pé àdúrà ẹni yóò sì máa gbà ṣùgbọ́n nípa àìní sùúrù ọ̀pọ̀ ló ti fi ló ti fọwọ́ ara rẹ̀ ló ti fi da ẹrù ara ẹ̀ nù ifá kan níbi ogbèyọ́nú ọ̀sọ́ ó ní ìbínú ò ṣe nǹkan fún ni sùúrù ni bàbá wa àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní àwọn ló ṣe bá fún Ọ̀rúnmìlà níjọ́ tí lọ rèé fẹ́ ìyà tí í ṣe àrẹ̀mọ Olúwo Ọ̀rúnmìlà ní àrẹ̀mọ Olúwo ni ọba ni òun wá fẹ́ fẹ́ ìyà sí ló kọ rẹ̀ ń jẹ́ onítò wọn ní kọ́ lọ rèé fẹ́ wọn á gbà ó sì yọjú sọ́ba ọba bá nítọ́ wọn níjọ́ àná sì máa ń ṣe ìdánwò fún yàn lórí aya tẹ bá wò ó kúnnú jù oríṣiríṣi ìdánwò wọn máa ṣe kí wọn tó fẹ́ torí pé ẹni tí wọ́n fẹ́ fẹ́ bí pọ̀ wọ́n lè tó mẹ́ta wọ́n lè tó mẹ́rin ṣùgbọ́n gbà bá ṣe ìdánwò fún ẹni tó bá yege ni wọ́n fòbìnrin fún àwọn èèwọ̀ pé mo ní owó ní bọ́ńdú owó nì wọn èèwò láyé ẹjọ́ ìwà ni wọ́n máa ń wò ni wọ́n máa fi sonko ni wọ́n fi rí obìnrin fẹ́ na bàbá fi máa ń pòwe pé ìwà ni mú ní fẹ́ mọ àdúgbò ìwà làá fi rí obìnrin àdúgbò fẹ́ torí pé wọ́n ó ti mọ̀ wẹ́ẹ́ kí wọ́n á tó lè fún ẹni tó bá wá láti Kaduna tó wá fẹ́ mọ́ nílẹ̀ nísìn àti ìwọ ọkùnrin àti ìwọ obìnrin ẹ̀ríra yín ẹ̀kà ríra yín ẹni ṣùgbọ́n ládùúgbò síra wọn kí wọ́n tó lè pé wọ́n yọ̀ǹda ọmọ mi pé lọ́ọ́ fẹ́ lámẹ́rin ah, iṣẹ́ ìní mọ̀ wá ìwọ̀n tí iṣẹ́ ti mú mú kú mu tàbí tó pé ìjà tó bá jà kọ́ mọ yẹ̀fàdá yọ níwàá pé kọ́ mọ lọ bẹ́ẹ̀ ọ̀run mélòó àwọn sáfi ibi wọ́n wá fún níbi tí wọ́n kádìẹ wà wọ́n kádìẹ kò àwọn ìrọ̀pọ̀ mbẹ̀ tí ilẹ̀ fi ní sàǹjára ni gba àdèmọ tó bá pè bó o ní sọ́wọ́ ìgbádùn ah olóhùn sùn òun sùn tó ń gbádùn oorun wọ́n sá dúpẹ́ dúpẹ́ ọba wa ni wọ́n lọ fi ibìkan wọ̀ fún kọ́ máa gbé níbẹ̀ ìyàwó ọlọmọ kí ṣùgbọ́n jọ àwọn ìbára wọn sùn bí wọ́n bá tí ì wọlé ọkọ ṣùgbọ́n ìyàwó ní orí ọ̀fẹ́ láti dọ́dọ̀ rẹ̀ ń sà ń gbóúnjẹ fún gbé wẹ̀ fún níjọ́ kan ìyàwó bá mú eh, ọpọn afá ọlọ́ọ̀lá dáná gẹ́gẹ́ bá àwọn bàbá ṣe kọ́ wa ah, bó o lọ ṣe àṣegin ah ó lóun ọmọ onítọ́ ọ̀dà òun lọ sọ gbogbo wà tí sà ń wù fún àwọn wà tí ò nítumọ̀ ni bí ṣe ń wù lọ́ba náà ń wù bí ṣe ń wù àwọn wa lọ́ba wù ṣùgbọ́n sùúrù tó ní níjọ́ tí wọn yóò gbé sí ìdánwò lọ́ba bá pè ìyàwó náà ti mẹ́ni tó lè fẹ́ pé eléyìí tó fẹ́ tó tẹ̀lé lọ́lé kìí ṣe ẹjọ́ ọmọ gbá mi ìgbàkúgbà ẹjọ́ ọmọ gbá mi ń bọ̀ kìí ṣe ẹjọ́ ọmọ wọ̀n mi lépè lọ́ba bá pè pé ìwà tó hù ó fi hàn pé ìwọ ò ní sùúrù torí obìnrin obìnrin oríṣiríṣi wà níbẹ̀ lọ obìnrin tí ọba ní sùúrù ò lè fẹ́ obìnrin máa gbé ìwọ ló tó yàwó fẹ́ níjọ́ tí Ọ̀rúnmìlà tọ́ fẹ́ ìyanu látijọ́ náà ni wọ́n ti ń pè ní ìyà ìwó di ìyà tí Ọ̀rúnmìlà jẹ ní ìwó ni ń pè níyàwó Ọ̀rúnmìlà ń jó níyọ̀ níyàwó awóyinfá ó ní bínú ò ṣe nǹkan fún ní sùúrù ní bàbá wa àgbà tó ní sùúrù ń gbogbo ìjẹ́ ìyàkan ìyàkan tí Ọ̀rúnmìlà jẹ ní ìwú ni ń pè ní ìyàwó bẹ́ẹ̀ ni bí àwọn bàbá ìtún sọ níbi àwọn ìyún náà pé wọ́n sọ ìtẹ̀yàn méjì kan fún wa wọ́n ní ìgbéraga àti ìwà àwọn méjèèjì wọ́n fẹ́ lọ fẹ́ ọmọ ọba ẹni tó sì bí wọn ẹni ó bí ìgbéraga owó ló bí owó ń bàbá tiẹ̀ sùúrù ló sì bí ìwà àwọn èèyàn fẹ́ fẹ́ ọmọ ọba ọba wa nítọ̀ ọ̀dà níjọ́ báyìí dájọ́ fún wọn ìjọ náà ló ń kálukọ́ wá àwọn ó ṣèdánwò fún yín ẹ̀rọ akẹ́rẹ́ tí ọba fẹ́yàwó kó mú ìyàwó lọ ṣùgbọ́n sùúrù tó jẹ́ bàbá ìwà ń sọ fọ́mọ ẹ̀ pé ẹ̀ sọ ọmọ ó kọ òun pé sùúrù lòun ó wá ní kí ọmọ òun ó gbé omi kaná ó dáná ó gbé kòkò kaná ó ní kó kòkùtà sí ó bomi sí ó máa kó náà mọ́ bàbá mi bò ó ní máa jiná àwọn kan máa sọ pé òkùtè jẹ́ ó ní ọ́ ní ọ́ pa ọjà ẹ̀ ó ní máa jiná tó bá lóko òun ó rí pé òkùtà òun jiná tó bá ṣe sùúrù ní bá ṣàǹkó náà mọ́kúta tílẹ̀ fẹ́ sùn òkúta òjìnà ní ah, àní jẹ́ àṣẹ sùúrù yóò jìnà títí títí títí òkúta òjìnà mọ́ ilẹ̀ mọ́ wọn ni kí wọ́n wá fẹ́yàwó kò kúkú lówó tó nǹkan wọ́n múra níwọ̀nba bàbá rẹ̀ tó jẹ́ sùúrù ó tẹ̀lé ìwà náà tẹ̀lé sẹ́wọ̀n pé ìwà náà lèèyàn fi ní sùúrù ẹni tó já gan ní gotẹ́ ní tí sọ tí ó ti tapẹ́rẹ́ tí ó ti máa fọ oríṣiríṣi èdè ìwà náà ni ni wọ́n fi pé ìfínníwà yín máa rú ni ó sì mú àṣẹ bàbá ẹsẹ wọ́n tẹ̀léra wọn wọ́n kéèyàn díẹ̀ díẹ̀ lẹ́yìn owó à ẹ̀sìn lógún lọ ń èpo wọn bàbẹ̀ ọ̀yàwó lù lòun náà rúfù ní rúfù ní lọ́wọ́ gbogbo nǹkan ọ̀rùn gbogbo nǹkan tó tó tó wọ́n dọ́dọ̀ ọba kò tiẹ̀ lè dọ̀bálẹ̀ gan bàbá rẹ̀ náà lọ́lọ́ gàtẹ́ǹbì kan òun náà àwọn tó tẹ̀lé lọ́kànrán adọ̀bálẹ̀ bí sùúrù ṣe dán wólẹ̀ lọ́mọ náà wólẹ̀ gbogbo àwọn náà ra mú ìfọba òfì ẹjọ́ kù kò pẹ́ kò jìnnà ọmọ náà ìyàwó ọ̀sà kí wọn ìyàwó fẹ́ kí wọn lọ dé ọ̀dọ̀ sùúrù ó sì ọ̀nà tí tí bàbá rẹ̀ pé sùúrù mọ́ bàbá mi bàbá sẹ́jú sí pé bó ṣe sòkúta tẹ́ jiná fọwọ́ra kò sọ̀rọ̀ gbogbo tí wọ́n ṣe ọlọ́ọ̀kì aṣọ ọmọ ọlọ́run pé ya ìyàwó wọlé ó tún ọwádọ̀ eh, ìgbéraga bóyá ọkọ̀ dọ́dọ̀ rẹ̀ lọ́kàn pé kó tí ń wò pé ah, kò lè kúnlẹ̀ fóun tó ipò wọn ọkọ ẹ owó gùn bàbá rẹ̀ gùn ò lè kúnlẹ̀ fóun ńgbọ̀ ya bíyàwó ṣe fọ́ létí nu ọgbà tiẹ̀ padà ní ó tún lọ bọ́ba pé òun níbi owó bàbá náà dìde pé àwọn ni òótọ́ ṣe rí báyìí bí ṣe ṣe ó dì nù lọ dì sọ yàwó lọ pé eléyìí ló àti kéyìn ò ní ìwà pẹ̀lẹ́ níbi tó ti wúlò láwùjọ tẹ́ ẹ bá sì wònú àwọn àwòmọ́ ọmọlúàbí sùúrù jẹ́ kan ìwà ìwà pẹ̀lẹ́ ìrẹ̀lẹ̀ ìbọ̀wọ̀ ó jẹ́ kan bí àwọn bàbá wa bí wọ́n ṣe ń fi àwọn nǹkan kọ́ wa tí a sì ní ẹ̀kọ́ náà nínú odù fánu pé ẹni tó bá ní sùúrù ohun gbogbo ló ní pé àdúrà rẹ̀ yó gbà èyí tí máa fi kásẹ̀ rẹ̀ nínú odù fákan náà òtù arábà ni òtù alọ́tàn ọ̀bàrà ló sì